وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إليك أدوقه الله فشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي الله سبحانه وتعالى بيدي kólé máa jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbàláyé tí àtàràtù náà máa bá wọn ara ilé àjẹ́mì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam في يوم ما في أجل القيامة علينا kíra wa púpọ̀ ní inú ọ̀sẹ̀ àlọ́dà nígbà wọ̀ òkè láàrin nígbàtà market kárí àwọn ọlọ́jà àrùn àwọn aláṣọ nípa aláṣọ ogun ẹ̀ oríṣiríṣi aṣọ náà láti bẹ̀rẹ̀ rẹ̀. àti different panla. àti different panla àwọn panla oríṣiríṣi. Fàlọ́mọ̀tà àríkùmù sọ́lá àwọn rahmatullah ayáko wọ̀lá. Fàlọ́mọ̀tà àtàlẹ́gbẹ̀rẹ̀ àríkùmù sọ́lá àwọn rahmatullah. Inú ọjà, ìta àmàtàwọn èèyàn máa wá ń ti lẹ́ omi kí la fẹ́ tà, kí sì ni àfẹ́ àtàrà kílafẹ́ta kílafẹ́ra oníkàdùkú ma ń fẹ́ tu àǹfààní ara rẹ̀ kọ́tọ́mà tí ń bọ̀ arajà àǹfààní kí ẹni kọ̀kọ́ṣọ́ ẹni ó fẹ́ tajà náà àǹfààní ara rẹ̀ ní yóò kọ̀kọ́ṣọ́ ṣètọ́nù wa ma ń gbàgbọ́ wọlé ọwọ́ a máa ń fa kí ìjàmbá àti àkùnsí tó pọ̀ láàrin ọjà ó jẹ́ ká lọ́lẹ̀ inú wa ròyìn ọjà fún wa pé ààyè ibi tí ṣe ìtọ́wọ́sì mọ́ wá tó kó balẹ̀ sí ìkó náà ọjà lànàwà Muhammad sallallahu alaihi wasallam ló fi kanlẹ̀ kanlẹ̀ dá wa ní àbùká àdúrà tá a máa ń ṣe ṣáájú ká tó wọ inú ọjà inú ọjà lábẹ́wọ̀ yìí ọlọ́run jẹ́ kíkẹ́ ìdáhùn òjẹ́ wa ní òjẹ́ wa lórí èyí òun láti bá èèyàn ọmọ ìyá wa dúpẹ́ púpọ̀

ìgbà wípé dáadáa báyìí ẹ̀dá fún ẹjú mọ̀ spread ẹjú mọ̀ pọ̀ dáadáa kó mọ̀ jẹ́ pa wá tajà bá ti fẹ́ rówó bá ti fẹ́ jèrè ayé lè sọ̀rọ̀ àmọ́ jù ẹ̀dá tó máa ju àdìsí á máa ara wa gbogbo àwọn ọmọ ìyá tàbí lábẹ́ tẹ́ báyìí gbogbo yíwa bẹ́ẹ̀ ọlọ́mọdé àtàwájú ẹ̀sùn lórí ọlọ́kùn ìjẹ́ fi gbogbo wa náà ká bá níbi tí ó lérè láti bá níbi tí ó lẹ́sàn-án وإلى القرآن الكريم وعليكم السلام ورحمة الله وبركاته أهلا وسهلا ọjọ́ tí wọ́n lọ púpọ̀ àkọlé tí wọ́n ní ká wá gbéyẹ̀wò àwọn elétò ọlọ́mọdé àbára tí wọ́n lẹ́sàn pẹ̀lú àkọlé tán ní agbéyẹ̀wò wọ́n ní ká wá sọ̀rọ̀ nípa mẹ́wàá tó mọ́ ń gbẹ̀yìn oṣù ọ̀gbọ̀gbọ̀ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù yìí báwo ló ṣe pàtàkì tó ipò wo sì ló wà nínú Islam ipò wo làlùkùránì gbé sí ipò wo làlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbé sí bó làlẹ́bí náà ti bá lò mo rí òpá àwọn ọ̀pọ̀ tó ní àwọn agbéyẹ̀wò láàrin èyí àmàwà sọlọ náà nù ọ̀rọ̀ tí ọlọ́wọ̀n bó sọ bá nẹ́bí ò sọ ọ̀rọ̀ fẹ́nú tí ma ń kó dà kó orí wà sí ọlọ́dàkùn máa ń sọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ fẹ́nú bọ́rọ̀ bá lọ́rọ̀ fẹ́nú tán ẹni kọ́kọ́ máa ń kàbákó bẹ́ onálàkùn orí wà fúnra rẹ̀ èyàn ti gbọ́dọ̀ mọ́ bẹ́ lọ́n lórí ọ̀rọ̀ ara rẹ̀ pé ọlọ́dàkùn mọ́jọ́ ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ ìfẹ́nú ogun dábàá tó jókòó yìí ọlọ́pàá dàbí ó ti dédé qala Allah قال rasuluhu qala sahaba ọ̀pọ̀lọpá ti wá ta àwọn adáàbì fẹ́nu sọ gbogbo jẹmọ́ náà tí ó mọ̀ pọ́ wá ọlọ́dápọ̀jẹ̀ ìwápọ́ mọ́jọ́ ọlọ́wọ́ tí ó dàmọ́ wa lọ́wọ́ ẹ̀jẹ́ aṣọ yé ni mo ti tọ́ àti gẹ́gẹ́ bí ó ti ṣe tó ti pàtàkì tó ti yẹ ká múra dé ṣe rí oṣù Ramadan oṣù ńlá kan tó ṣe pé gbogbo dápè lórí eré ayé àti orí eré jọ gbèdè àti ìyámọ̀ gbéyà tí ma ń kó jọ kó parí sínú oṣù Ramadan gbogbo ẹni tí ó bá wá orí eré ayé àdàlùkìyàmà ó gbọ́dọ̀ máa tàn máa kí rọmọgọ́nù bá wọn láyé tí rọmọgọ́nù bá wá bá láyé yóò wá máa tún sójú kòkòrò pé oríire tí rọmọgọ́nù gbé wá bóòlù sí ní bọ́mọ̀ lọ́wọ́ Wọ́n láwọn òkú tí wọ́n ń bẹ nínú lọ́wọ́lọ́ ń bá wá pè wọ́n ní pèpè ẹwà àtòkú tí ń jìyà àtòkú tí ń gbádùn kọ́lọ̀ wá ní kílẹ̀ jẹ́ ẹ̀fẹ́ kí n kàn fi ṣe gbóná tàbí orí ìkọ́gbọ́n yí lẹ́bí wáyé wọ́n lẹ́nu gbogbo àwọn òkú yóò kò bí ọlọ́run dáwà padà sáyé kódà bàbá nílò ju ọjọ́ kan wá gbé májẹ̀mú ti pé ọlọ́run àmọ́jọ́ kan tí àbá lò ní ayé yìí tí ó já sí pé ní oṣù rọmọdọ́nù ni ó wà kí ló fà á o ní pé òkú tó bá ṣe kó ń jìyà lu sàárè tó bá ṣe ní déèkì padà wáyé ayé lọ́jọ́ kan tó wá rí ọjọ́ kan péré lò nínú oṣù rọmọdọ́nù ó lè ti sí ọjọ́ kan ibi ọjọ́ kan ìyẹ́ ó dẹ̀ ṣe àtúnṣe gbogbo ìyà títún jẹnu sàárè yóò sì jẹ nìkẹ́ iṣẹ́ ọjọ́ kan péré nínú oṣù rọmọdọ́nù tí ó bá ṣe pé ní ìgbádùn mi nínú sàárè tó bá jàjàrí ọjọ́ kan péré lò sí nínú ayé ní oṣù rọmọbọ́nù gbogbo gbádùn tí tí rí nínú sàárè tẹ́lẹ̀ yóò wá dàbí ìgbà tí ò rí kankan pẹ̀lú oore ní ìdí yóò tún wọlé tọ́ ló yẹ kí àwọn èmi àti ìtàǹbẹ̀ láyé yìí a gbọ́dọ̀ mọ iye oṣù tó wà lápá wọn náà yóò a sì gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀ tẹ́wàrí bó rí osu ní oṣù yíde pọ̀ tó àforíjì bẹ́ẹ̀mẹ́ ìbọ́gùn lọ́rù ìjọba aná ìbẹ́ẹ̀mẹ́ àánú ọlọ́run ìbẹ́ẹ̀mẹ́ ẹlòmí ń bẹ ẹnu ní oṣù ìjọlọ gbogbo a gbogbo patapata bẹ́ẹ̀ lóṣù kò sí gidé kan nínú iṣẹ́ ládá kan tó wà nínú oṣù yìí tí ò ní kó líle mọ́ máa nábì àdámà ẹni tá nínú kékeré kan anábì wa Muhammad ó lẹ́ni máa gbààwẹ̀ ẹnìkan ló wá tó ní sábà bí tó fi ṣe ẹni tó wá gbààwẹ̀ yìí ó kírun àfúrá níjàmá ó kírun àfúrá àtàwọn bẹ̀rẹ̀ kiri kí alùpùrá ìjáàdù kòránì ló wà sáà tó bí i aago méjìlá tó bí sùn díẹ̀ ó dáàtì gbòòrò lórí ó tí ó tún kírun tán gbé kòránì ó tún dídí átìrì ń bọ́ ọdún sùn díẹ̀ ó tún kí alátàrí níjọba wọ́n kí átìrì tán tún gbé kòránì díẹ̀ wọ́n tún ní wà sí yá ó tún bọ́ta alhamdulillah náà ó tún lẹ́nìkan tó mẹ́ta ló ń pẹ̀lú fi ṣe tààrà ẹwọ lábúrú lábá tó kójọ anábì níbi ládàá rẹ̀ ṣe pọ̀ tó yẹn tí wọ̀ kan bá wá kàn láǹfààní àti pàdé irú rẹ̀ àsìkò sínú wá tó ìwọ lọ wá ṣètò tó fi sínú fún un tí ọ̀lọ́ pé yóò bá ṣètò pé yóò fi sínú fún yàn ó náà ló bá bátà àríwọ̀ rí bóyá one thousand naira ayé ẹ̀kọ́ ni èyàn ti fẹ́ tẹ́ ìyẹn tí bá di bẹ̀rẹ̀ mú kẹ́ bóyá two thousand naira èyàn ti fẹ́ tẹ́ tí bá di bẹ̀rẹ̀ lọ bóyá five thousand naira ọwọ́ anáwó owó bẹ́ẹ̀ lórí ẹni tó gbáwẹ̀ anáwó Muhammad sallallahu alaihi wasallam ọmọ gbogbo ṣe dáadáa tẹ́lẹ̀ ní ìdíje látàárọ̀ ó fi wà ṣùgbá oyin lọ́dílà lọ́sàn ó kí alùkùránì ó sì sàárá gbogbo ládàá rẹ̀ ká ní ládàá one million lónú lọ́jọ́ wọ́n sì bọ́ sínú fáìlì rẹ̀ wọ́n wá kọ́pì gbogbo ládàá nì sábà kọ́pì rẹ̀ tán wọ́n wá lọ rèé pèsè ẹ̀ sínú iṣẹ́ fáìlì tiẹ̀ ìwọ tó ṣe sábàbí tí omi sínú ìtọ́tọ́ òsì ní dìbò nù tó mọ̀ sí pé one million ládàá tiẹ̀ ìwọ́ tún ti rà á lọ́wọ́ rẹ̀ láì ìjọjà fún one million ni wọ́n tún wá kó sínú iṣẹ́ tiẹ̀ tí wọn náà bá pé ń ṣe olóore tó ń ṣe olùwọ́ náà tó wá sí lọ́jọ́ náà two million lọ sí nínú. ó kàn sínú mẹ́ni tí ń gba pẹ̀lú owó èlò five hundred naira kódà aláwẹ̀ mí ìdíje ẹni tí bẹ̀rẹ̀ mú kẹ́kẹ́ lára rẹ̀ bí àwọn ọmọ kéwú báyìí pé àbá kó three hundred naira àtẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ fi àtẹ́rẹ́ fi tẹ́tí oníkéhùn nítorí àwọn hundred naira bẹ̀rẹ̀ tẹ́gbẹ̀ ara yìí wọ́n fi ti ẹran fifty naira tẹ́tí ẹyọ kan ó dé lọ́wọ́ three hundred ẹwà gbé mú kó jẹ́ gbogbo láwọ́ bá ń wù ìrẹ́ ti kó gbogbo tí olóore tó bá ṣe jọ náà kí tí rọmọdọ́nù wá sí. ṣé ibi tí aládá ti wá pọ̀ fún rọmọdọ́nù yìí tí àwọn ọpọtúnítì oríire pọ̀ nínú rọmọdọ́nù ọpọtúnítì oríire ó pọ̀ àwẹ̀ tá ń gbà lásán àǹfààní oríire Muhammad ló fi sí pé àwọn ẹni tí láyé ọlọ́ kí nìkan báwo lọ ní dìrọ̀ mọ̀ bọ́ọ̀lù ó ti wá bá yẹ̀ láyé tó lúwa rẹ̀ wá ní kó àforíjì ọ̀rọ̀ tó rọmọdọ́ọ̀nù kó gbogbo oríire wá ní tí wá rí gbogbo oríire tí rọmọdọ́ọ̀nù fún wa lọ́gà ó ní ìmáàmù tí gbogbo oríire tó kù wá ń tẹ̀lé lẹ́nu jẹ́rù pé gbàkálẹ̀ èyàn bọ́ aláwẹ̀ èyàn ẹ̀rọ bíra èyàn ṣe sàárì èyàn jẹ sàárì èyàn gbàwẹ̀ èyàn ṣe gbá èyàn ṣàwo èyàn kírun èyàn gbogbo ẹ̀ ni wọ́n ń tọ́jẹ́ kan lẹ́yìn iṣẹ́ tí ń tọ̀ lẹ́yìn ní iṣẹ́ àwọn mẹ́wàá gbèrè ìdáfẹ́ lómi mẹ́wàá kí la fi dẹ̀ wọn mẹ́wàá gbèrè ìdáfẹ́ kú sínú ẹ̀ ṣe pé mi yíyí nílá láàárín wákàtí kan ó lé bí ẹ̀mí sìn àáti sọ páwẹ̀ ọmọdún ọdún mélòó ó di èsì ó kọjọ́ méjì péré táàbí bọ́ sí mẹ́wàá gbèrè bá bá ilé nu sátidé tọ́lá ta lo sunday tọ̀la tó bá ilé títí mọ́gìrìbì mẹ́wàá gbẹ̀yìn tirẹ̀. ṣé wá rí mẹ́wàá gbẹ̀yìn tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn àlọ́bìdà àkókò tó rí. ìjọba ń bẹ́nu ẹ̀ tó yẹ ká ṣe wàhálà lé lórí. anábùwà Muhammad sallallahu alaihi wa sallam torí nǹkan tí ń bẹ́nu ẹ̀ òru tí ń bẹ́nu ẹ̀ oríire tí ń bẹ́nu ẹ̀ tá ànábì máa ànábì wá ń wá káàkiri. Àríkùn Mùsùlùmí, Alábàwà ìmọ̀mù mọ́tàlá ti wà ní òkè àárín, alamọ́ta àjá àríkọ́ ní ìgbàdá, jẹta kọmọlá òkèrè, ọlọ́wọ́ta ilẹ̀ náà, aláwọ̀ jẹ́ pẹ́ fún àríkùn ìgbàdá. Adúgbẹ́ ohun, àmọ́ lórí bẹ́ẹ̀ tukú sí wá, ọlọ́wọ́ àti ilẹ̀ sí Muhammad, mẹ́wàá gbẹ̀yìn pẹ̀ lórí ire tí ń bẹ nú ẹ̀ ànọ́bì wa wá, nígbà náà fi kọ́kọ́ wá, ó kọ́kọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ànábì wá sí ra rẹ̀ mọ́nu mọ́sálásí iṣẹ́ ìkà ìpè oríire kan bẹ tọ́lọ̀ ń jùsí rọ́mọ̀bọ́ọ̀nù yìí inú ẹ̀ ló wà àbúfẹ́ ṣe góńgẹ́ rẹ̀ ànábì wá sí mẹ́wàá gbẹ̀yìn ó padà dìsọ́bà pé inú ilé ìkan ló wà ó ní ẹjẹ́ tó wá sí mẹ́wàá àtàrin ànábì Muhammadu ó ìgbà tí ó lò mẹ́wàá tààrin ó tún ní pé inú ilé náà kọ́ ló wà kò ní bẹ́ẹ̀lì kò nínú mẹ́wàá gbẹ̀yìn anábì ó wà lò mẹ́wàá gbẹ̀yìn ló bá ṣe kò ń jẹ orí eré ta ní bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn náà látọdún náà látọdún náà táìnábì ti mọ̀ ìgbénu mẹ́wàá gbẹ̀yìn lórí eré náà wà anábì ò tó fèèdì gbogbo mẹ́wàá ìgbẹ̀yìn tó bá ti bá aláyé aláwí eré kiri àbúgbò mọ́ o yóò lọ nu mọ́sálásí yóò mọ́ lọ rí ṣe alẹ́ àṣíká yóò lọ rí kéré fọ́lọ̀ táàbọ̀ máa ń yẹun náà níwọ̀n bá díẹ̀ kálìmọ̀ tó ní àti orí eré wọlé tọ̀ wá àwa ló kù pé bóun lórí rẹ̀ yẹn bóun ni ò ní bọ́mọ wa lọ́wọ́ ìbótú wá ipé mẹ́wàá gbẹ̀yìn ní gbogbo àsìkò àmẹ́lú ọmọdé mẹ́wàá gbẹ̀yìn kódà wọn lọ́dún kan tí nǹkan kan tẹ̀lẹ̀ tí nǹkan kan dé anábìsì tó ń san gbèsè rẹ̀ ìmẹ́wàá gbẹ̀yìn tí ìrìlò mo tún fẹ́ san gbèsè rẹ̀ jẹ́mọ́ anábì mọ ìmẹ́wàá gbẹ̀yìn ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha wa 'an as-sahaba قل كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر قل يا النبي في إما وابه بين الدبي شد المئدرة شد المئدرة قل النبي هو السوق شكتور كل àwọn àlùfáà nínú ìsìlá wọ́n ní kí lè tún máa ṣáàdà lè kùdárọ̀ ó so kùtùkùtù kó lè wọ́n ní kí lè tún mẹ́rin àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo mẹ́wàá gbẹ̀yìn ànábì mọ́ fàyàwó sí mi ọ̀rọ̀ àti bára wa ṣe tún náà àyọ́ oríire léìbò ní òṣè ní mi lọ́wọ́ wọ́n ti dára ní ìtumọ̀ rẹ̀ àwọn kan ní rárá pẹ́tùmọ̀ ṣáàdà ní ìjárọ̀ pé ó tó kú ṣòkòtò rẹ̀ bó lè tẹ́ ẹgbẹ́ àwọn Yorùbá náà sì nínú ẹ̀ nínú èdè tí wọn tó múra síṣẹ́ wọ́n ní túnmọ̀ rẹ̀ nípa nẹ́bí mọ́ múra síṣọ́ lọ nínú mẹ́wàá rẹ̀. àlìbọ́bù Bukhari nínú ìwáyà wọn tí wọ́n wí yìí àwa ni wà ní tó wá ti wá di òru mẹ́wàá gbẹ̀yìn ànẹ́bí wa máa ń fa oorun sí òru yẹn yóò wá máa ṣe èṣìyà yóò máa yé ìtumọ̀ pé iye òru lè ní pé àwọn ṣẹ́ ládá àwọn ṣẹ́ àlùjànnà àyànná fílà àríṣẹ́ ìrántí ọlọ́run àríṣẹ́ àlùkùránì àríṣẹ́ àdúrà lànàbí mọ̀mọ́tò wọ́n ní tó dá ìnábi tó máa fi kú ní pé wà áìkọ̀dọ̀ áhàlá wà áìkọ̀dọ̀ ó tún lọ lé àwọn ìyàwó ó yá àìsà ìlẹ́lẹ̀ umu habiba ìdẹ́lẹ̀ anábì yóò wà juwéríà ìdẹ́lẹ̀ anábì yóò mọ̀ di gbogbo wọn yóò mọ̀ di òbí ẹ̀ndé ẹ̀ndé kò ní jẹ́ kálukú wọ́n sùn láwọn òru mẹ́wàá bẹ̀rẹ̀ alimami muslim alayhi rahmatullah àwọn wá ti kún pé wàjá wàmára wàjá bá jẹ́ bí o tún wá lékún ní gbìyànjú gbogbo bá ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ sí ní túmọ̀ sí ìgbìyànjú mi aláìlẹ́bí ó tún wá lékún ní gbìyànjú ìjẹ́ torí kí ni nítorí mẹ́wàá gbẹ̀yìn tó dé náà ìtorí ẹ̀ ni ó mọ̀ sí ẹ̀wọ̀ ìtorí ẹ̀ ni ó mọ̀ sí ọmọ pápá ń bá ìwá mi pé ànábì ó wà kẹ́rù rẹ̀ pátá tó ti mọ́sálásí kí ni lọ rí ṣe ìlọ rí ṣe àjàṣìkà ẹ̀rọ àkùnjọ̀mọ́ àwọn ará èkó yà yìí a máa ń pinnu kọ̀ọ̀kan lẹ́jà máa pé bẹ́ẹ̀ náà

bàdá yìí ti mẹ́rẹ̀ nígbà mọ́ ní wọ́n mọ̀ pẹ̀lẹ̀ rẹ̀ bàbá sọwádẹ́ sọwádà àwọn ọmọ tí ó rẹ̀ ẹ̀rí bínú máa ti mọ́ tí lè kí ní tàbátẹ́ kí ní ma ẹ̀kọ́ pè dáadáa nù kú ti ó pẹ́lẹ̀ tí ó náà lè ayé náà ó yẹ tó ara ń pẹ́lẹ̀ máa mú Tí a ẹni bẹ́ńjò kó ìyẹ́ bá ti gbọ́n sí káàkù lẹ́nu rẹ̀ ẹlákùn ẹgbà fáìlì lọ́wọ́ ẹni náà onílẹ̀ ṣẹ́jẹ̀ sí ni o ẹkù páàdì nu nígbà àwọn akọ tí ó bí wà mọ́ ẹwà gba fáìlì lọ́wọ́ ẹgbẹ́ gbígbọ́ yìí àtọ̀ ọ̀rọ̀ yọ̀yìn ẹ̀yìn náà pé sẹ́yìn bá ti ẹ̀mọ́jẹ tún lé ní mẹ́ta àà ní pàpọ̀ gbọ́ ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa níbo là ń lọ ni pé àtẹ́kùnwà Muhammad ìwà mọ́ ń ṣe ẹ̀kìta nínú wájú kí là ń pè ní ẹ̀kìta ẹ̀kìkáàfù ni pé ká kó gbogbo ẹrù wa àwa níbi tá jẹ aníbi tá mu aṣọ tá mọ̀ wọ̀ kankan tá fi wẹ̀ ọ̀sẹ̀ tá fi gbóra ìpara tá fi para kálúbárù wá bẹ́ẹ̀ àwa ti gbogbo ẹnu báàgì káwọn ọgbà mọ́sálásí lọ gbogbo mẹ́wàá tó bá wá gbẹ̀yìn Ramadan káwọn jáde kó nu mọ́sálásí bàbá kí alámọ sí mẹ́ gbogbo tó bá ti rọ̀ lọ́rùn bí jẹ́ dáadáa ọba yẹn náà bíbà tó bá sú ọ ní àlùkò láàlè kan kà á ọba ka kùránì tó bá sú ọ máa ṣàdúrà fún rárá rẹ bàbá àmà pé wò ládùúà tó ti ó kọ bàbá mi ti ní àgbòrò ìlú tọ́lá àgbò ààrẹ táwọn chánẹ́dẹ̀ sọ́dọ̀ ti mi ọlọ́mọ ni ó ti bá mi ni ó ti bá yẹjú ẹ̀ àmọ́ sàdúà bàbá sàdúà bàbá púpọ̀ ń bi àdúà dé àátùmọ̀ sí àbúkà subhanallah ìlàmọ̀rí alhamdulillah ìlàmọ̀rí allahu akbar ìlàmọ̀rí pàtàkì jùlọ àwọn àdìdè kan yẹn náà fílà tí ó gùn tí ó pẹ́ tẹ́mẹ̀rẹ̀ ó gùn dáadáa àwọn tá a mọ́ lọ ní ṣe ní ìtìkáàbù mọ́ o àwọn mọ́sálásí wo láti mọ́ lọ rẹ̀ ṣe àwọn àgbà ẹnu wọn ò kò lẹ́yìn lórí arínú wọn tí wọ́n ní láti káàkà ní láti ìgbàsáàjú ní sàlàtà gẹ́gẹ́ bó ti rí látọ̀dọ̀ mẹ́bùwà Muhammad ìpé àẹ́ṣẹ́ ah, ìtìká àfi lára àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ni mọ́sálásí wo mọ́sálásí àkọ́kọ́ lágbàáyé ọ̀nà ni alharam al-Makki mọ́sálásí kejì mọ́sálásí mọ́sálásí lẹ́pẹ́ akẹ́ta onáàdàlì mọ́sídúdú àkùsọ́ àwọn afá ní ìwájú ń bẹ̀ pé ajápótá àbáṣẹ ìtìkáàbù kò gbọ́dọ̀ kọjá mọ́sálásí lẹ́ta yìí àmọ́ bá ti rákọọ́lẹ̀ yìí bẹ́ẹ̀ náà lára kọọ́lẹ̀ ní ìdó gbọ́dọ̀ yága wa aisha wá pé àwọn mọ́sídúdú jàmáà àwọn mọ́sídúdú jàmáà pé àpòyá mọ́sálásí sábà ti ń kírun jàmáà àwọn míì ní ó jẹmọ́ ọ̀dọ́ ní pé ibi tó bá ti ń kí òun jùmọ̀ á kódà rírọ àwọn àbá àtàn ní kiri kan dánú súnà sọ́gọ̀rọ̀ wọn sí máa à ń pè ní masjidu libayi kí la pè dàmá masjidu libayi tẹ́rí inú ilé wa dá ń gbé òun ó yẹ ká máa ní mọ́ bí wọ́n bá fẹ́ yọ mọ́sídù lè fẹ́ sí wọ́n tún wá invite and medicate ìwọ ni ọkọ̀ kọ́ wá bá wa kí òun bẹ̀. anábìrì ìmáàlì ó narí ètìté nígbà tí ìyá òun mùsùlùmí nígbà tí wọ́n wá invite ànábì wá. ibi ayọ́lẹ̀ ní mọ́sálásí inú olé wa rèé ànábì dúró wájú ànábì dúró lẹ́yìn ó mú wá dúró ní ẹ̀yìn ànábì lọ́dún náà lọ́wọ́. nígbà tí ó tún bí kálukú wa náà bá ti ń nílé ó jẹ́ táwọn àbábá ti ń ní yàrá méjì a ti ní two bedroom flat a ti ní three bedroom báwa wọlé rẹ báwa ní mọ́sálásí ní ilé rẹ dàpọ̀ mọ́ ní pópópó o àyàn náà fílà ni ìyàwó kírun ni ibẹ̀ ni ó dà jẹ́jẹ́ bí ayé díẹ̀ àmáwú yàrá kan báyìí ọlọ́mọdé àtànú wa àwátá àti ìgbèjì yàrá kan lọ gbé abágbé bẹ́ẹ̀dì tán tàà tẹ́lé fáwọn ọmọ ẹgbẹ́ òjáyè máa àwọn yàrá kan bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú àwa a máa wọ oníyàrá méjì dá ní two bedroom àti three bedroom ẹ̀dá kọjá lọ ní bọ́súnlẹ̀ ká máa ní mọ́sídú àlùbẹ̀ ìsinú fúláàtì wa níbi kan lọ́yọ́lẹ̀ tọ́tì mọ yẹnàbílà tọ́tì mọ sàdúà tọ́ kí ló mú wa yá dẹ̀ ni pé àwọn nínú àwọn àgbà wa ni báwa ṣe ìdíkàfù náà pa lè mọ́ lónú mọ́sídú àlùbẹ̀ ìsinú Màlìkílẹ̀ ni a ń lè bí tó lùwà wí ni pé wà á ń tún màá kì í fún náà fẹ́lì mẹ́sàárì. Olúwa túlẹ̀ ní pé ń gbàtẹ́ ṣe ìkáàbù láwọn mọ́sálásí pé kò ní ọ̀nà ti. irú èwo ni. Nígbà ti Ibn Hazm al-Andalusi alayhi rahmatullah kódà inú àwọn bá ní ìdání ẹ bá bá ti ẹnu a lè níbẹ̀ ní kóbìnrin ó ti mọ̀ ṣe tìká èyí ò ló dá láàfíà tá a bá ṣe tìká Allahu a'lam lẹ́nu máa rìn wọn bá ìwádìí táwa ṣe tá a lè mọ tú ìwọ lẹ̀ láàrin ọjà yà wáyé ọjà láwà ẹ nílẹ̀kùn táwọn ọlọ́jà dé ìta ó ní pé bá bá ṣe tìká ká gbìyànjú mọ́sálásí tí wọ́n bá ti ń kí ìrun ìdí ni pé àfi ní wulẹ̀ ní ìdí àti máa lọ rẹ̀ kí jímọ̀ ń bò mí. Ṣé ẹ̀kọ́ ta bá lọ rẹ̀ ṣètò káàbù ní mọ́tòláṣí náà sí kí jímọ̀? Lásìkò òru júmọ̀ àbá tó yóò bẹ níbi pé kájáde. Èyí tó sì dá ní ìdíkàbù ni pé mọ̀ jáde. Takúṣe ọlọ́gbọ́n mọ́jọ́ mẹ́wàá. Ẹ̀yà ara mọ́ ọjà ẹ̀sìn mọ́ bẹ̀rù. Ẹlòmí ìbá sí ìṣòro wọn bí àbá ṣé àwọn wa mọ̀ jálẹ̀ ẹ̀. Ọdún tó ti ń tà láti bí ọdún tó lọ ó sì ti lọ́dún kan bá bá béèrè lọ́wọ́ ọlọ́jà yìí nìtì pé kí lọ ti wá rí kójọ ìjọ́dì ìkan kójọ ọ̀hún fi hẹ́ kíkan máa ń jọ bẹ́ẹ̀ ni ẹnu mọ ọjọ́ mẹ́wàá tà ń wí yìí kò dín nǹkan kan kù kò sì lè lápa bú lára wa tí ọjọ́ mẹ́wàá yẹn gan tá a bá mọ iye ẹ̀ ni bí ìgbà tá a fẹ́ fi pè fún

alẹ́ mọ́júmọ́ lórí rẹ̀ níwà ọjọ́ kan péré wá ní inú ọjọ́ mẹ́wẹ̀ wá pàtó ọjọ́ náà àwá mọ́ láti gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ tí ń dá sí pé bí yóò bá jẹ wá ṣe ìfìkà ní gbogbo ọjọ́ mẹ́wẹ̀ wá tó bá fi wá sọ́jà báyìí bí èèyàn bá ti ń lọlé ó sì máa lọ rèé déjú mọ́sálásí táwọn èèyàn kan jòkó ń bẹ̀ tí wọ́n lè jí ọpẹ́ ìdínlẹ̀ máa lọ rèé ké àdùkùn à wọ́n lè jí ọpẹ́ ìdínlẹ̀ máa lọ rèé yan náfílà oríire wá ní o oríire wá ní o tẹ́lá wa tá ń bẹ láyé báyìí ọ̀láyà àmọ́ yóò ní èyí o ọlọ́mọdé agbọ́rùn mò ń tọ́ ó lọ bí nínú sọ pé àwọn òkúta ń bẹ nù sàárè bọ́lá ń bá ẹni sọ fún wọn pé oore ìwọlẹ́gbẹ́ ìṣe mú yín ìdíwọ́ sọ̀rọ̀ nígbà náà padà láyé

ooru yìí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ó sọ special lọ́dọ̀ ọlọ́run ó sọ bí àpéjọ náà special olúwàbẹ́rẹ́ òye ẹgbẹ́ àlùkò art olúwa ní iná anzalnahu fi lẹ́yìn látọ̀lọ́ kalẹ̀ ọlọ́run àlùkò láti jẹ́ wò ní inú òwò lẹ́yìn látọ̀lọ́ kọ́dírì látọ̀ kalẹ̀ tá a kọ́kọ́ bàbá àlùkò láti sójà lọ́dọ̀ ọlọ́run tá a mọ̀ ọlá akọ́sẹ́jì àbọ́dọ̀ ọmọ ọlọ́run tí wá fẹ́ sọ́ọ́lẹ̀ ní òru tí torí pé ní tá a fẹ́ sọ kalẹ̀ fúnà fún òun náà spẹ́ṣíà òun yẹn lágbára ọlọ́run wá sọ́wọ́ ìfẹ́ yìí pé wà má àdìrọ́kà má lẹ́yìn látòlẹ̀ kọ́ ilé anábì mo ti ẹ̀sọ́ fún ọ pé mo sọ àlùkùrá lè kalẹ̀ lórí látìlùkọ́sí tí wọ́n jẹ́ ẹ̀mọ́ ìwúlé látìlùkọ́sí wà máa àdẹ̀rọ́ọ̀kà máa lè látìlùkọ́sí ilé anábì tí wọ́n mọ̀ ìwúlé látìlùkọ́sí ọlọ́nìkẹ́ júbí ọ̀pọ̀ kọlẹ̀ máa lẹ́yìn látìlùkọ́sí ìkọ́ ìró mẹ́rin àìsíṣà àwọ̀ lẹ́yìn látìlùkọ́sí ìkọ́ ìró mẹ́rin àìsíṣà àwọ̀ kò sọ pé miss aditi lẹ́yìnlá kò sọ pé miss aditi lẹ́yìnlá ó ní miss aditi ṣaha aláwọ̀ ní òru lẹ́yìn láti lọ kọ́dẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ju kí ni ẹgbẹ̀rún oṣù one thousand months kò pé one thousand nights òru ẹyọ kan tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún obìnrin approximately ìgbà tí wọ́n di à ń ṣi sí nǹkan bí 83 years and 4 months níjòkó wa yìí brown mamu wa nìkan lọ́nà ti pé 83 years ago lẹ́yìn tó a tó kú wa létí ju ọmọ 40 40 nìkan àríyàn kan ní ogun àyè tọ́ káwá ní pé ń jọ ìmì tí a dáyé gbogbo òrùn tí mo ti ń kí gbogbo ara ìmáàmù ẹja lò wọ́n àwọn ti iṣẹ́ pọ̀ ayé ẹ̀kọ́ káàrí gbogbo ọ̀rọ̀ láti kí gbogbo àìsàn ti gbà káàrí bọ́ wọ́n ti bí wọn náà ti di 100 naira ṣe tààrà ààbò sọ́dọ̀ wọn bí wọ́n ti rí sọ̀rọ̀ káàrí bọ́ ti bí 100 naira ṣe tààrà èmi wá ṣe dé ní òrùlé látòlù kọ́ dìbì èmi wá ná 100 naira ẹ̀yọ̀ kan lóhùn ha bàbá ti wọ́n ná ọdẹ́ náírà bọ̀ ọlọ́ni ọdẹ́ náírà tẹ́mì ná lóòmù ẹyọ kan yẹn ó lóore tẹ́ntí tí ń 83 years and 4 months lọ tó yẹ kó bọ́ máa àṣọ̀rọ̀ tó yẹ kó bọ́ máa ṣé irú àwọn yìí lè bá pàdé lẹ́ẹ̀mẹ́ta báyé kó tẹ̀wé tí ọmọ mùsùlùmí bí mùsùlùmí tó bá wọ iná olúmọ̀ọ́mọ̀ kó bá rẹ̀ ẹgbọ́n dáná bí náà sọ ni arábìnrin kúlò ummati yadkhuluna al-jannata illa man aba àwọn dáná bí rí ó ní gbogbo àlùmọ̀ mi ló máa wà níjẹ́ náà àdéhùn ni illa man aba àbẹ̀ni tó bá sọ pé òwe àbámi èmi ò wà níjẹ́ náà àwọn sábẹ́ ni àà ah, tí ah, ìlọ ọmọ yóò abara Rasulullah

bọ́ọ̀lù yóò tún wá bá ìjẹ́ náà nílẹ̀ bí wẹlé o ní pé ọlá làálẹ̀ yìí orú ẹ̀yọ̀ kan ló ń júwe ọrú yìí wà nínú mẹ́wàá àgbẹ̀yìn fún ọlọ́dọ̀ wa ni pé ọdún mẹ́wàá àgbẹ̀yìn yẹn káwá fi ṣiṣẹ́ ládá náà just ten just ten days sixty abẹ́ẹ̀kọ́ ojú ọ̀run àádẹ́ká jíjẹ́ ẹ̀kọ́ ní ẹ̀ 350 something days àríkẹ́ẹ̀kọ́ nínú 350 something days abẹ́lú olú ayé ọlọ́run wá ní gbọ́n mo kàfẹ́ gba 10 days lọ́wọ́ ẹ̀ 10 days ní ẹ mo kàn mọ́ mọ́ torí pé ẹgbẹ́ pàtàkì ni orú ẹyọ kan náà lóru yẹn but ẹni láti ṣiṣẹ́ kẹ tó mọ òru náà ẹjọ́ out of 355 days kan wáyọ 10 days kí ló kù lẹ̀ 345 days three forty five days tó wá lò òbí ṣíṣá òbí wákọ̀ọ̀bù ọtí tajà ọta panla ọta arẹ́bì ọta ẹ̀fúntàyà gbogbo tẹ́ǹtà bí ọta gbogbo ẹ̀ ẹ̀rọ kò sí tẹ́ǹtà ẹ̀bì ní ìwàlẹ̀ ọmọ ìdèmí tó dé a ń tó bọ́ ṣùgbọ́n tó ọba gbọ́ yé dáadáa tó tẹ́ǹtà ẹ̀bì yẹn tó ọba ilé bẹ́ ọlọ́ọ̀dájú subhanallah ìwé ìkírí ìtọ́nù ó ti padà dé tí bí tí ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní gúrò àwọn ará inú ọjà máa fẹ́ mi pé bó ló ti ṣògbó owó wọn ọ̀dọ̀ nímọ̀ pé ó ṣògbó owó oògùn olé látùn lè kọ́dírì ó lọ sí kí mẹ́wàá gbẹ̀yìn ìtomi o ọlọ́run lè ọlọ́pọ̀ ẹgbẹ́ ká mọ bó ṣe tó ọlọ́ ni àìyá àmẹ́bí orú tí wọ́n sọ fún ọ. tànẹ́sọ̀lù